أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ní orí hadith abdullahi ibn umar hadithi 85 ní òǹkà ti tèmi ń bí عن عبد الله بن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه حضو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع ورفع رفعهما كذلك وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان يفعل ذلك في السجود حديثه أبوالة عبد الله وما عمر ọlọ́run ọba kí ó yọ́nú sí ó ní annannabiya sallallahu alaihi wasallam kana yarfa'u yadayhi hadwa min kibai dájúdájú annabi sallallahu alaihi wasallam ó ma ń gbọ́wọ́ rẹ̀ sókè déédéé èjìká rẹ̀ idha iftataha as-salah nígbàtí ó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn wa idha kabbara lirruku' bákan náà nígbàtí ó bá ṣe kábàrà láti lọ ṣe rùkú yóò tún gbọ́wọ́ sókè wa idha rafa'a ra'sahu min ar-ruku' rafa'ahuma kadhalik bákan nígbàtí ó bá gbórí ẹ̀ sókè láti rùkú láti wá dìde yóò tún gbọ́wọ́ ẹ̀ sókè wa qala sami'a Allahu liman ربنا ولك الحمد يو أصيب سمع الله لمن حمد ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود سمكي بواسك نبات وبوان سجدا وكان لا يفعل ذلك في السجود يعني بي نبات وبالو سجدا كي بواسك حديثي أو مسائل توان به على قوقو مشروعية رفع اليدين في هذه الموادع التي ذكرها ابن عمر يعني بي أطا أطا سنة kí a gbọ́wọ́ sókè nígbà tí a bá ṣe kábàrà àwọn ààyè tí abdullahi ibn umar tó mẹ́nu gbà ó ní pé nígbà a bá ṣe kábàrà al-ihram a gbọ́wọ́ sókè allahu akbar déédéé èjìká bákan náà nígbàtí a bá lọ ń ṣe rùkú Allahu akbar bákan náà nígbàtí a bá gbórí sókè láti rùkú Allahu akbar ó ní a ó gbọ́ ọwọ́ wa sókè ìbéèrè ń bí báwo ni a ó ṣe gbé ọwọ́ wa sókè nígbàtí a bá ṣe fẹ́ ṣe takbiratul ihram. ihram àti àwọn àyè yòókù náà tí a ó ti gbọ́wọ́ sókè àwọn ìgbọ́wọ́ sókè ṣe kábàrà yìí ó ní oríṣi bíi mẹ́ta tí ó wá láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó máa ń ṣe alákọ̀ọ́kọ́ yukabbiru awwalan thumma yarfa'u yadayhi alákọ̀ọ́kọ́ nú ẹni pé yóò ṣe kábàrà allahu akbar lẹ́yìn náà yóò àgbọ́wọ́ ẹ̀ sókè ẹlẹ́ẹ̀kejì yarfa'u yadayhi thumma yukabbir yóò gbọ́wọ́ ẹ̀ sókè lẹ́yìn náà yóò ṣe allahu akbar lẹ́yìn bàtú bá gbọ́wọ́ ẹ̀ sókè tán ẹlẹ́ẹ̀kẹta yukabbiru ma'a rafi yadayhi waqtin wahid yóò ṣe kábàrà pẹ̀lú gbígbọ́wọ́ lásìkò kan allahu akbar eléyìí ni àwọn oríṣi mẹ́ta tí anabi sàlẹ́m tí wọ́n sọ nínú ìrun rẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ yóò ṣe allahu akbar yóò wá gbọ́wọ́ sókè ẹlẹ́ẹ̀kejì yóò gbọ́wọ́ sókè yóò wá ṣe allahu akbar ẹlẹ́ẹ̀kẹta òní yóò ṣe kábára pẹ̀lú ìgbọ́wọ́ sókè lẹ́ẹ̀kan náà allahu akbar now ó ní anabisa sallam ó máa ń gbọ́wọ́ sókè déédéé èjìká ẹ̀ èyí ni pé ọwọ́ tó gbé sókè yẹn yóò ṣe déédéé èjìká rẹ̀ ó sì wá nù imam muslim hatta yuhadi ma furu'u udhunay tí ó bá gbọ́wọ́ sókè yóò ṣe déédéé etí rẹ̀ méjèèjì. so èwo ni ṣíṣe nú ẹ̀ báwo ni a ṣe fẹ́ lo àdífì méjèèjì èyí alákọ̀ọ́kọ́ oní yóò gbọ́wọ́ sókè dédé èjìká ẹlẹ́ẹ̀kejì a máa gbọ́wọ́ sókè dédé etí ẹ̀ àwọn àfáà míì wọ́n try láti jẹ́ pé àdísì méjèèjì wọ́n mú lò lẹ́ẹ̀kan náà so wọ́n wà nílẹ̀ àti se ituma fún méjèèjì èyí tí wọ́n ṣe ìtumọ̀ ẹni pé yóò gbọ́wọ́ ẹ̀ sókè àtẹ́lẹwẹ́ yóò ṣe déédéé èjìká ṣùgbọ́n orí ọmọ àká yóò ṣe déédéé etí gẹ́gẹ́ bí eléyìí báyìí sìn Allahu Akbar nínú àwọn tó ń ṣe Imam Shafi'i wà nù wọn àfànlágbà Abu Thawr òun náà wà nù wọn Imam Ibn Hajar ó ní àdíìsì kan wá tó lè ràn wọ́n lọ́wọ́ tá a lè gba ọ̀rọ̀ wọn lò wípé bóyá bẹ́ẹ̀ ni anabi sàásàlà máa ń ṣe ń ṣe ó ní pé ó wá lọ́dọ̀ abu dawud láti àdíìsì tí wa'il ibn hujur tó gbà wá pé rọ́fà àyàdẹ́yì hatta kánata bíhìyàlì mọ́nkìbẹ́yì wàhádà bí ìbàhàmẹ́yì odùnẹ́yì thumma kabbara anabi sàásàlà ó gbọ́wọ́ ẹ̀ sókè. Okay débi pé ọwọ́ yẹn ó ṣe déédéé jìká ẹ̀ ṣùgbọ́n ọmọ ọ̀ka Ibrahim ó ní ọmọ ọ̀ka láì ó ṣe déédéé etí rẹ̀ ṣùgbọ́n n tó láàánú pé àdífì kò múnádóko so eléyìí a ó sọ pé bẹ́ẹ̀ kọ́ so èyí tí ó hàn ni pé ìgbà míì anabi sàlá máa máa gbọ́wọ́ ẹ̀ sókè déédéé jìká ìgbà míì anabi sàlá máa gbọ́wọ́ ẹ̀ lókè déédéé etí ẹ̀ so èyí tí èèyàn bá lò nú ẹ̀ déédéé ló ṣe wallahu alam níbi ààyè tó sàlàyé nú àdísì pé a ó gbọ́wọ́ sókè ààyè mẹ́ta ni so àwọn ààyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dájú nínú súnnà pé anabi sàlọ́sálà máa máa bọ́wọ́ sókè nígbà tí ó bá ṣe kábàrà àkọ́kọ́ nú ẹ̀ takbiratul ihram nígbà tí ó bá ṣe kábàrà harma allahu akbar tí ó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹlẹ́ẹ̀kejì inda ruku nígbà tí ó bá lọ ṣe ruku ẹlẹ́ẹ̀kẹta inda raf'i mina ruku nígbà tí ó bá gbórí ẹ̀ sókè láti ruku ṣé àyèmí tún wà tí anabi sàlọ́sàlà máa ń gbọ́wọ́ sókè yàtọ̀ sí àwọn àyè mẹ́ta yìí bẹ́ẹ̀ ni àyè míì wà ẹlẹ́ẹ̀kẹrin léè tó dájú tó wá nù tíra imam bukhari sahihul bukhari láti ọ̀dọ̀ ibnu umar èyí tó gba àdísì wá fún rẹ̀ ó ní wa idha qama mina rak'atayn rafa'a yadayhi nígbàtí ó dìde láti rákà kejì raka lẹ́yìn bọ́ bá kí raka méjì tán tí ó bá dìde sókè láti lọ mú ẹlẹ́ẹ̀kẹta wá rafa'a yadayhi ya'ni fi qiyamihi lirraka'ati thalitha lẹ́yìn ìgbà tí ó bá ṣe tó bá kírun raka méjì tán nínú ìrun táǹkì ní mẹ́rin àbí mẹ́ta tó bá ṣe àtẹ́híyá tí ó bá wá dìde lọ sí raka ẹlẹ́ẹ̀kẹta yóò tún gbọ́wọ́ ẹ̀ sókè eléyìí ni àwọn àyè mẹ́rin tí ó dájú nínú súnà anabi sàlám wípé anabi sàlám àmọ́ gbọ́wọ́ sókè ń bọ̀ bá ṣe takbir lẹ́yìn àwọn àyè yìí àwọn afáàní kò sí ètò tọ́ súnà láti gbọ́wọ́ sókè àwọn àyè yìí nìkan ni náà àwọn afáàmì wọ́n kọ ìgbọ́wọ́sókè àyàfi kábàrà ihram lásán ẹni pé ọwọ́ bí tẹ́yàn ti gbọ́wọ́ sókè ní ìgbà tí a bá ṣe kábàrà ihram àwọn tẹ̀kbìráàtì yòókù ẹ̀ ní gbọ́wọ́ sókè bóyá n tó máa fẹ́lẹ́ ni pé hadith anabi sallam tí wọ́n gbà wá nípa ìgbọ́wọ́ sókè ní àwọn àyè yòókù bóyá kò dé bá wọn àbí àwọn ò tiẹ̀ gbọ́ torí pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa tí wọ́n fọ́nká láti lọ ṣe dáwà ní àwọn àyè tí Islam tànká so ìmọ̀ mi ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tí ò sí lọ́dọ̀ ẹlòmíì so àwọn tí kò bá sí lágbègbè ibi tí ẹni tó ní ìmọ̀ yẹn bá wà yóò ṣókùn sí so ìdínú tí a fi rí nínú àwọn àáfàá tí wọ́n ń sọ pé èèyàn ò ní gbọ́wọ́ àyàfi kábàrà harman nínú wọn abu hanifa wà nínú wọn ibn mubarak ó ní sọlẹ́tù ila jambi abi hanifa farafa'tu yadi inda ruku pípọ̀ ń kírun ní ọ̀dọ̀ abu hanifa òun wá gbọ́wọ́ òun sókè nígbà tí òun fẹ́ ṣe rùkú wà inda raf'i àti ìgbà tí òun fẹ́ gbórí sókè láti rùkú ó ní falamma nqada salati nígbà tí mo kírun mi tán qala li ni Abu Hanifa bá sọ fún mi pé aradta an tatir sọ fẹ́ fò ni <laughs> so ìgbọ́wọ́sókè yìí ló ń túmọ̀ sí pé ó fẹ́ fò sókè ni <laughs> ó ní Abdullahi ibn Mubarak ló bá sọ pé qultu lahu mo bá sọ fún pé. وهل من رفع في الأولى يريد أن يطير ṣé ẹni ọgbọ́wọ́ ẹ̀ sókè ńgbà tí ó ṣe kábára alákọ̀ọ́kọ́ tó náà fẹ́ fò ní <laughs> fasakata làbọ́ àrífà bá dákẹ́ so eléyìí láti láàrin àwọn àfáànù ibnu mubarak qarin ni pẹ̀lú abu hanifa ó sì lè jẹ́ ọmọ kéwẹ̀ ṣùgbọ́n òun rí hadith ó kà àbí ó kọ́ lọ́dọ̀ àwọn àfáà tó ti kéw wípé èèyàn máa gbọ́wọ́ sókè ní àwọn àyè yẹn ṣùgbọ́n kò tọ́ kò kò ọlọ́run jẹ́ kí Abu Hanifa rí hadith náà ṣùgbọ́n àwọn wọn kì wọn kì jiyàn jìnnà ó sì dákẹ́ ìdákẹ́ ó túmọ̀ sọ́nà méjì ó ti gba ní Mubarak tó mú wa àbí ó dákẹ́ láti jẹ́ pé káwọn ọmọ kọ́ntínú àti máa jiyàn so eléyìí ni hadith àlàyé hadithi abdullahi ibn umar hadith tó tẹ̀lé عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين حديث عبد الله بن عباس ونلقى لا تيودع النبي صلى الله عليه وسلم ipe òjíṣẹ́ ńlá anabi muhammad sallallahu alaihi wasallam ó sọ pé umirtu an asjud ala sab'ati a'dhumi wọ́n pa mí láṣẹ kí n ṣe sujud lórí eegun méje wọ́n pa mí láṣẹ kí n ṣe sujud lórí eegun méje alákọ̀ọ́kọ́ nú ẹ̀ aljabha iwájú wa ashara ila wa ashara biyadi ila anfi ó wá fi ọmọ ká ẹ̀ ó fi tọ́ka sí imú ẹ̀ kí ni tọ́gbà lérò ń bí èyí ni pé iwájú àti mú ó ní àyè àkọ́kọ́ ẹyọ kan lòun náà wọ́líyàdẹ́yìn àti ọwọ́ méjèèjì ó di mẹ́ta warukbatayin àti orúnkún méjèèjì ó di márùn wa atrafal qadamayn àti orí ẹsẹ̀ méjèèjì ó méje so àwọn oríkè méje ó ní anabisa asálà ni wọ́n pa mí láṣẹ kí n ṣe sùjádà lórí ẹ̀ hadithi ọ̀rọ̀ anabisa asálà tó ní umirtu wọ́n pa mí láṣẹ ta ló pàṣẹ náà ta lolùpàṣẹ ọ̀hún ọlọ́run ọba ọba àlekè ọlá ó ní ó máa pàṣẹ fún anabi muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run bá sì pàṣẹ fún anabi sallallahu láti ṣe nǹkan èyí ni pé àṣẹ yẹn náà òun tún pa fún àwọn àlùmọ rẹ̀ náà láti ṣe ìdí nu tí anabi sallallahu fi sọ fún àwọn àlùmọ rẹ̀ so bí wọ́n ti pàṣẹ kí anamsa sallam kó ṣe sujud lórí oríkè ara méje bẹ́ẹ̀ náà ni àṣẹ náà wọ́n pa fún al'umma anabi sallam kó ṣe sujud lórí oríkè ara méje àṣẹ yìí a ó sọ pé lílùjù ọ̀ràn yẹn ni wọ́n yẹ pé gbogbo sujud tá a bá máa ṣe nù oríkè ara méjèèje láti rí i pé ó ṣe sujud. bákan náà ó jẹ́ ọ̀ràn yẹn láti ṣe sùjú lórí oríkè ara méje gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo ti sọ tọ́ tí èèyàn bá wá ṣe sùjúd lórí àwọn oríkè míì tí ó ṣe sùjúd lórí oríkè míì gẹ́gẹ́ bí ẹni tó ṣe sùjúd tí pẹ̀lú iwájú rẹ̀ méjì iwájú rẹ̀ àti mú ẹ̀ àtọwọ́ àti uh, uh, orúnkún tó gbẹ́sẹ̀ kan sókè <laughs> kò sí kòkó sí dáwọn ẹlòmí ìdánwò náà rún àbí ẹni tí ó ṣe sùjúd lórí iwájú lásán tí ò sí múnú ẹ̀ imam al-qurtubi ó ní واختلف العلماء في من وضع جبعته في السجود دون أنفه àwọn àfá àwọn ṣe ìyapẹ̀ ẹnu lórí ẹni tí ó ṣe sùjúd lórí ah, iwájú ẹ̀ tí ó sí ìmúnú ẹ̀ àwọn anfuhu dúnà jabhati àbí imú nìkan ló ti ẹ̀fi lélẹ̀ iwájú ọ̀kanlẹ̀ Imam Malik ní yẹ́sùdúdú alàjàbátìhí wà àǹfì Imam Malik ni ó pa dandan kó ṣe sujud lórí imú ẹ̀ àti iwájú ẹ̀ eléyìí náà ni athawri àti Imam Ahmad àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àgbàfà tí wọ́n sọ pé ó di dandan ká ṣe sujud lórí iwájú àti imú papọ̀ Imam Ahmad ó ní la yujizi as-sujud ala ahadihima duna sùjúùdù èèyàn ò pé tí ó bá ṣe lórí ẹyọ kan tí ọ̀kan ọ̀kan lẹ̀ yálà iwájú ẹnìkan lọ́kan lẹ̀ imú ọ̀kan lẹ̀ àbí mú rẹ̀ nìkan lọ́kan lẹ̀ iwájú ọ̀kan lẹ̀ sùjúùdù rẹ̀ ò pé. ishaq an-nakha'i ó ní idha sajada ala ahadihima duna akhar fasalatuhu fasida tí ó bá yẹ lè lórí oríkèé kan àwọn méjèèjì tí wọ́n pè ní iwájú àti mú wípé irun rẹ̀ ò pé irun rẹ̀ ti bàjẹ́ èyí ni ó fi ni ó mú wa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣe sùjúd lórí iwájú nìkan tí mú nìkan lẹ̀ ẹlòmíì ò tiẹ̀ fẹ́ kí mú rẹ̀ ọkàn lẹ̀ iwájú wọn gan ó di dandan ni ìdí inú tí wọ́n fi ra fi ẹ̀gbẹ́ iwájú kan lẹ̀ kò ní fẹ́ kí gbogbo iwájú ẹ̀ ọkàn lẹ̀ torí pé kọ̀fẹ́ kún wọn kí iwájú wọn wá dúdú kọ́ wọn á lọ sí Onitsha àbí kọ́ lọ sí kíní kọ́ mọ tí wọ́n bá ti rí wọn ní mùsùlùmí nù. wọ́n gbà wá láti ọ̀dọ̀ Ibn Abbas àti Sa'id Ibn Jubair àti Ikrima àti Abdurrahman gbogbo wọn ní amru bis sujudi ó ti di dandan ọ̀ràn yẹn kéèyàn ó ṣe sùjúdù pẹ̀lú imú ẹ̀ àti iwájú ẹ̀ àwọn apá àwọn apa kan àfáà mi wọ́n ní kò sáburú tó bá pé iwájú ni iwájú ni imú ò sí nú ẹ̀ ṣùgbọ́n kò lè ṣeéṣe kéèyàn wá ṣe sùjú lórí imú láìsí nú ẹ̀ bet ọ̀rọ̀ tó lágbára jù náà ni pé èèyàn ó di dandan kí èèyàn ṣe sùjú lórí iwájú ẹ̀ àti imú bákan náà wọ́n ní ni ó fi mú wa mọ̀ pé àwọn tí wọ́n máa ń ṣe sùjú lórí ààyè kan tọrọra tẹ́ẹ́rẹ́ górí wọn sí torí wọn gan gòun ní kalẹ̀ àti mú wọn tọ́rẹ́ lómi níbi tí ń se gáì rẹ̀ dé yọkàn wa wábì kan tó tó lé góńgó lórí ilẹ̀ yọ àgbórí ẹ̀ lé so ọwọ́ apá ọlọ́ni ọ̀fẹ́ forí kalẹ̀ fún orí tí nǹkan jẹ tí ó di kòròǹfo so eléyìí ni ọ̀rọ̀ lórí ìṣerùkú lórí iwájú àti imú wọ́n ní law rafa'a al-musalli qadamay hal tasihhu salatu ẹni tí ń kírun tó ṣe sùjú lórí iwájú àti imú àti orúnkún ẹ̀ tó á gbẹ́sẹ̀ rẹ̀ méjèèjì sókè wọ́n ní ṣe irun rẹ̀ só tọ́ àwọn àfáàní látàsí ìkùsọ̀látù lè annáwó taraka wajiba wípé irun rẹ̀ ò tọ́ irun rẹ̀ ò pé n kò sì ní jẹ́ àtẹ́wọ́gbà torí pé ó ti fi àwọn wájib sílẹ̀ fàyín kana jahilan faqad asaa tó wá pé kọ́ mọ̀ ìpé ó ṣe tí ọ̀dà وإن كان عالما فعمله عمدا طيلة سجوده بطل الصلاة. تبا وما أما tó sì mọ̀ pé ó di dandan kéèyàn ó ṣe sùjú lórí àwọn oríkè méjèèjì yìí tó wá mọ̀ọ́mọ̀ tó gbẹ́sẹ̀ méjèèjì sókè tí ọ̀gbẹ́ ọkàn tó wọ́n ní sọ irun rẹ̀ ti bàjẹ́. bákan wá àtọ̀rọ̀fà kọ̀dàmẹ́yì àtọ̀rọ̀fà kọ̀dàmẹ́yì tí wọ́n wí o ní orí lórí ọmọ ọ̀ka so ọmọ ọ̀ka yẹn èyàn fi lélẹ̀ tó fi jẹ́ pé orí ibi èékánná yẹn yọ kọjú sí alqibla so eléyìí ni sùjúùdù tó pé. eléyìí fi hàn pé ìṣe sùjúùdù lórí oríkèé méje ó fi hàn pé àwọn tí wọ́n máa ń tẹ́ ọwọ́ wọn báyìí níbi sujud bí ìgbà wọn ò kírun ní pẹ́ẹ́pẹ́ẹ́ torí pé ẹni ó tẹ́wọ́ ẹ̀ báyìí kò ṣe sujud lórí oríkèé ọwọ́ so eléyìí ni ọ̀rọ̀ lórí hadithi uh, ibn abbas hadithi tó wà níwájú ó ní hadithi abu huraira عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقول ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع yóò fẹsẹ̀ pé a máa túmọ̀ hadithi torí pé ọ̀rọ̀ ra gùn díẹ̀ àwọn méjì ló حديث أبو هريرة أني كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة أجزي الله أجزي الله نبي محمد صلى الله عليه وسلم تيوبا ديلاتي كن يكبر حين يقوم يوم يوسك الله أكبر نباتي وبدرو ثم يكبر حين يركع يوسك كبر نباتي يوبا شي ركوع thumma yaqulu sami allahu liman hamida ìgbà náà ni wọ́n sọ pé sami allahu liman hamida hina yarfa'u sulbahu min ar-raka nígbà tí ó bá fẹ́ gbé àyà ẹ̀ sókè láti rukú wá sí ìdúró yóò ní sami allahu liman hamida thumma yaqul wa huwa qa'im yóò wá sọ rabbana lak wa lakal hamdu lẹ́yìn ìgbà tó èyí ni pé rabbana walakal hamd orí ìdúró ni ó ti wí ṣùgbọ́n sami Allahu liman hamida yóò ṣe nígbà tí ń bá ń gbórí sókè láti lọ dúró thumma yukabbiru hina yahwi lẹ́yìn náà yóò tún ṣe kábàrà nígbà ń bá ń bẹ̀rẹ̀ lọ sujud thumma yukabbiru hina yarfa rasa lẹ́yìn náà yóò tún ṣe kábàrà nígbà tó bá fẹ́ gbórí ẹ̀ sókè láti òrùkó thumma yukabbiru hina yasjud yóò tún ṣe kabara nígbàtí yóò bá ṣe sujud thumma yukabbiru hina yarfa' ra'sa yóò tún ṣe kabara nígbàtí ó bá ń dìde láti sujud thumma yaf'alu dhalika fi salatihi kulliha yóò wá ṣe báwọn nínú gbogbo òun rẹ̀ pátá hatta yaqdiyaha títí yóò fi parí òun náà. ويكبر حين يقوم من من الثنتين بعد الجلوس ó tún máa ń ṣe kábàrà nígbà tí ó bá dìde lẹ́yìn rákà méjì tó bá jókòó tí ó bá dìde sókè yóò tún ṣe so hadith alákọ̀ọ́kọ́ yìí ni ti Abu Huraira ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé náà òun náà ìtumọ̀ kan náà ni wọ́n ní an Mutarrif ibn Abdullah قال صليت أنا وعمران ibn Hussein خلف علي ibn Abi Talib Mutarrif ọmọ abdullah olóhùn kírun òun àti imran ibn hussein imran ibn hussein òun náà sàábí anabi ni sallallahu alayhi wa sallam oláwọn kírun lẹ́yìn ali ibn abi talib khalifa anabi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹrin فكان إذا سجد إذا سجد كبر tí a nàbisa ó ní tí Ali tí ó bá fẹ́ ṣe sùjádà yóò ṣe kábàrà nígbàtí ó bá gbórí ẹ̀ sókè láti sùjádà yóò ṣe kábàrà wa idha nahada mina rak'atayni kábàrà nígbàtí ó bá bẹ̀rẹ̀ àmì tí ó bá dìde láti rákà ẹlẹ́ẹ̀kejì àbí rákà kejì tó kí lọ sí kẹta yóò ṣe kábàrà falamma qada as-salata akhadha biyadi Imran ibn Husayn ó nígbàtí Sayyidina Ali tó parí irun ẹ̀ tán ó ní Imran ibn Husayn ó gba ọwọ́ òun mú ọgbà ọwọ́ Mutarrif ibn Abdullah ọgbà ọwọ́ èmú ló wá ń sọ wípé kọ́dí dhakarani hadha salata Muhammadin sallallahu alayhi wa sallam wípé lágbájá ó mú mi rántí ìrun ànábì sallallahu alayhi wa sallam àbí ó ní sọ́là bíná sọ́láta muhammadin sallallahu alaihi wasallam ó kírun gẹ́gẹ́ bí ànábì wa ṣe kírun fún wa sallallahu alaihi wasallam èyí ni pé irun yẹn irú ètà ànábì máa kírun now àwọn masáìl tó wà nù àdíìtì àkọ́kọ́ mashru'iyyatu takbir inda kulli khafdin wa rafi láti máa ṣe kábàrà nígbàtí a bá fẹ́ bẹ̀rẹ̀ tá bá dìde nínú gbogbo òun ويسن للمصلي أن يكبر إذا سجد سجود القرآن بكنا أتو تسنى فانتين بانكين نبات بس سجد سجود القرآن tó bá ka kéwú tí sùjúdù bá wà ń bẹ̀ nígbà tí ó bá lè lọ ṣe sùjúdù yẹn kó tó kọ́ntínú àti máa kírun ẹ̀ yóò tún ṣe irú kábàárà yẹn náà wa yukabbiru idha rafa nígbà tí ó bá dìde láti kọ́ntínú irun rẹ̀ yóò tún ṣe kábàárà mo rò uh, nínú àdìsí Abu Huraira ó ní annahu kana yusalli lahum fayukabbiru kullama khafada wa rafa'a ibi anabi sàlá máa ń kírun fáwọn yóò ṣe kábàárẹ ní gbogbo ìgbà tí ó bá bẹ̀rẹ̀ àbí tí ó bá dìde falamman sarafa nígbà tó kírun tán qala wallahi inni la ashbawukum salatan bí rasulillahi sallallahu alayhi wa sallam ló wá ń sọ pé èmi ni mo fi kírun irú ìrun anabi sallallahu alayhi wa sallam fún yín eléyìí fi hàn pé gbogbo ìrun anabi sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí ó bá tí ó dìde a máa ṣe kábàárà. kí wá ní ìdájọ́ àwọn tó yẹ pé nígbà máa ń kírun lẹ́yìn imam for example ọwọ́ ìmáàmù ọwọ́ kábàrà imam lásán òun ò ní ṣe kábàrà ní tiẹ̀ yọ dìde gbogbo kábàrà tó wọn bá bọ́ níbo ti ṣe kábàrà ihram ó sì ti tán yọ kàn máa bẹ̀rẹ̀ yọ máa dìde náà ni agba ìgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ikrima أني رأيت رجلا عند مقام يكبر في كل خفض ورفع مولي أراكنك تنكرني بمقام إبراهيم مواري بي بوبو تي اوبا بيري تي اوبا ديدي بوبو اني سي كبرا واذا قام واذا وضع نيبا تو با ديدي نيبا تو با بيري فاخبرت فاخبرت ابن عباس oni mo ba fun ibn abbas ni ni royin pe mo re arakunrin kan tin kirun níbi mọ̀kọ́mù Ibrahim mo rí pé gbogbo ìgbà tí ó bá tí ó bá bẹ̀rẹ̀ tí ó bá dìde gbogbo ẹ̀ ní ṣe kábàrà wọ́n ní ní Ibn Abbas bá sọ pé awa laysa tilka salata nabi sallallahu alayhi wa sallam ṣé kìí ṣe irú irun anabi sallallahu alayhi wa sallam lónìí bá anabi sallallahu alayhi wa sallam ń ṣe kírun nù so eléyìí fi hàn pé ká máa ṣe kábàrà ní gbogbo ìgbà tá a dìde tá a bẹ̀rẹ̀ irun anabi sallallahu alayhi wa sallam anabi sì ni ó sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí tí mò ń kírun so eléyìí fi hàn pé ẹni tí ó bá kírun tí kì í ṣe bí ànábì sàásánlá máa ti kírun yálà kọ́ ẹ pé irun rẹ̀ yìí jẹ kò ní ní ládá tó pé àbí kò tiẹ̀ wá jẹ́ pé kò ní ládá àrùn náà pẹ́ẹ́pẹ́ kí wá ní ìdájọ́ àwọn tekbirat yẹn àwọn ọ̀pọ̀ àfa àwọn jumhur wọ́n ní takbirat yẹn súnnà ni yàtọ̀ sí kábàrà ihram àwọn takbirat yòókù súnnà ni yàtọ̀ sí kábàrà ihram yòókù imam nawawi ó ní wa'lam anna takbirat al-ihram wajibatun ó ní ẹ̀mọ̀ pé takbirat al-ihram ọ̀ranyàn ni wa ma adaha sunnatun àwọn tó kù súnnà ni walau tarakahu sallat salatahu tó bá fi wọ́n lẹ̀ irun rẹ̀ irun rẹ̀ ó ṣe déédé ẹni pé yóò jẹ́ ìtẹ́wọ́gbà walakin fatatu fadila ṣùgbọ́n àwọn àjùlọ tó pọ̀ ó ti fòrú wa muwafaqata sunna àti pé kò ṣe déédé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa ṣùgbọ́n àwọn riwaya mi láti ọ̀dọ̀ àwọn àfáà mi gẹ́gẹ́ bí Imam Ahmad àwọn ní gbogbo àwọn kábàrà yẹn pátá ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ àfáà jumhur wọ́n ní tó fi hàn pé kábàrà yòókù ẹni tí ó bá ṣe ó nírun ó ní pé arákùnrin tí ó wọ mọ́sálásí tó kírun tí ò kírun déédéé àsìkò yẹn àsìkò àlàyé ni gbogbo nǹkan tó bá jọ́ràn èèyàn ló yẹ kí anabi sallallahu alayhi wa sallam kó ṣàlàyé fún gbogbo tí ó bá fi ilẹ̀ tí ò ní jẹ́ pé irun rẹ̀ ó jẹ́ ìtẹ́wọ́gbà ó yẹ kí anabi sallallahu alayhi wa sallam kó ṣàlàyé fún ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ kábàrà tí anabi takbiratul ihram tí anabi sọ fún anabi ọ̀sán tí ó jọmọ́ àwọn takbiri yòókù eléyìí ló fi hàn pé kì í ṣe ọ̀ranyàn tí èèyàn bá fi lẹ̀ ṣùgbọ́n kéèyàn wá máa máa fi wọ́n lẹ̀ torí pé kì í ṣe ọ̀ranyàn eléyìí ló burú jù ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn àfa onífíkù tó kó fi má jẹ́ pé àwọn èèyàn máa fi súnà ṣeré wọ́n ní téèyàn bá fi súnà méjì lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fi ọ̀ranyàn lẹ̀ ni torí pé ẹlòmíǹgbà tá a bá ti pè nǹkan ní pé súnà ni kò yọ ọkàn máa fi lẹ̀ náà ni kò ní ṣe òun náà ló bá wa dé bi èyí tá a wà nú ẹ̀ lónìí jọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní ṣe kábàrà kankan mọ́ náà nígbà wo ni ó wá ṣe kábàrà náà ìgbà wo ni ó ṣe kábàrà ṣé téèyàn ó bá ṣe kábàrà lẹ́yìn ìgbà tó bá ti dúó tán ni ó ṣe Allahu Akbar àbí síwájú kó tó dúó àwọn onígbà tí ń bá ń dìde dúró for example ẹni ó lọ sí rùkú nígbàtí ó bá ṣe rùkú yẹn ni àbí ńgbà tó bá wà lórí ìdúró àbí lẹ́yìn ìgbà bá ti ṣe rùkú ni ó ṣe kábàrà ìdáhùn ni pé èèyàn máa ń ṣe kábàrà yẹn lásìkò téèyàn ó ṣiṣẹ́ náà ni ẹni tí ó bá lọ ṣe rùkú nígbàtí ń bá lọ sí rùkú yẹn ni ó ṣe kábàrà lọ sí rùkú tí ó bá dìde tí ń bá ń dìde bọ̀ láti rùkú ni ó ṣe sẹ́mi Allahu liman hamida tí ó bá lọ ṣe sujud nígbà tí ń bá ń bẹ̀rẹ̀ lọ ṣe sujud ni ẹni ó ṣe Allahu akbar mo rò pé agbọ́ àgbọ́yé ìdí eléyìí ni hadith Abu Huraira ó ní thumma yukabbiru hina yahwi naam alwaqt ipe ìmọ̀ ń ṣe kábàrà nígbà tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ thumma yukabbiru hina yarfa'u ra'sa yóò ṣe kábàrà nígbà tí ń bá ń borí ẹ̀ sókè so eléyìí fi hàn pé nígbà tí a bá ń lọ ṣiṣẹ́ yẹn ni a ó ṣe kábàrà ohun tí a tún lè kọ́gbọ́n nínú ẹ̀ ni ọ̀kánjúwà tí àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam ní láti máa kọ́ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam eléyìí gan ló yẹ káà náà kọ́ sí láti jẹ́ pé gbogbo nǹkan tí a bá gbọ́ bí ànábì sàásánlá máa máa ń ṣe rùn káwa náà máa ṣe bákan náà àwọn mo ti mo ti parí. Ah, ah, ọ̀rọ̀ tí Imran ibn Hussein tó ní qad dhakarani hadha salata Muhammadin ó pe anabi sàlám ní orúkọ àwọn àfáà ní irú ìpè báyìí kò sáburú nù ẹ̀ torí pé kìí ṣe pé ó pe anabi sàlám lórúkọ ní pè yẹpẹrẹ ìpè ìgbéraga ìgbéga àtàpọ́nlé náà ni so ìgbà míì èèyàn lè pèèyàn pẹ̀lú ọkọ̀ èèyàn tí ò sí àbùkù nú ẹ̀ ìgbà yìí èèyàn ó pèèyàn pẹ̀lú ọkọ̀ èèyàn tó ipá àbùkù wà nú ẹ̀ ṣùgbọ́n lè kìí ṣe àbùkù lágbájá ó mú mi rántí irun Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí aburú nu irú pípẹ́ bàbá tí ń tó dáa jù oníkàpẹ́ anabi sallallahu alayhi wa sallam ní ar-rasul aw rasulullah aw annabi aw nabiyullah eléyìí ni ohun tó dáa jù wallahu alam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. وعليكم السلام حياكم ذو Thank you. Zainab àkọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ẹni ó fi súra sílẹ̀ ẹni ó fi súra sílẹ̀ kò nídìí àti ṣe sùjúdù sáhù torí pé súra kìí ṣe ọ̀ranyàn ṣùgbọ́n albina lórí madhaba imam Malik lórí pé man naqasa sajada ba'da qabla salam. ومن زاد سجد بعد السلام èyàn eléyìí ó máa ní ìdájọ́ naqsu ni ẹni pé èyàn dín nǹkan kù ṣùgbọ́n súra kìí ṣe tí a lè ṣe sùjúdù sáwù lórí ẹ̀ torí pé téèyàn bá tiẹ̀ máàmà fílẹ̀ gan téèyàn ka alfatiha nìkan irun rẹ̀ tọ́ ọ̀wọ́ tí anabi sàlám tó ní èèyàn ò nírun tí èèyàn ò bá kà surat alfatiha tí wọ́n bá sì ti kà nú ẹ̀ irun èèyàn ti pé kò sábúrú nú ẹ̀ wallahu alim um, gbígbọ́wọ́ sókè lẹ́yìn takbiratul ihram fún salatul janaiz àbí irun eid àwọn takbirat tí wọ́n máa ń ṣe kò sí aburú rẹ̀ tí a bá gbé ọwọ́ sókè torí pé ìgbọ́wọ́ sókè yẹn àmì ni àmì tó fi ń téèyàn ń wí torí pé nígbàtà bá ní allahu akbar ọlọ́run ọba tóbi ọwọ́ tá a gbó sókè yun ìfihàn títóbi ọlọ́run lásán ni so kò sí aburú nù ẹ̀ tí bá gbé ọwọ́ sókè nínú ti eid àbí nínú ti janais bet tí a bá wò pé wọ́n ní ìgbọ́wọ́sẹ́lẹ̀ kan yẹn níbi gbogbo khafdu wa raf'u ni nígbà tí ó bá bẹ̀rẹ̀ àbí tí ó bá dìde so a lè ní kábàrà harma yẹn nìkan ni èyí tó tọ́ súnà láti bọ́wọ́ sókè ó ní ṣùgbọ́n yòókù ọ̀pá dandan ṣùgbọ́n téèyàn bá ṣe náà kò sáburú nù ẹ̀ wallahu alam torí pé kò sí tí tó kọ̀ fún wa láti má ṣe kò sì sí tí ó pa wá láṣẹ láti ṣe wallahu alam ṣùgbọ́n ó tún àtúnṣe àbẹ̀wò lórí ẹ̀ bóyá rí àwọn àáfàá tí wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn tẹ̀kpírààtì yẹn náà wa alaikum salam. Amen àdéhìí sáré níbi kí adé ọwọ́ sí ní eh, ọwọ́ sí ní tó ní ọwọ́ sí àwọn èèyàn wọn máa tilẹ̀ ní pé wò ó ní ìdájọ́ ló ní ìdájọ́ lórí ẹ̀ wọ́n tẹ́rí àwọn àfa kàtígóráàkì àwọn iṣẹ́ tó wà ní irun wọ́n pe àwọn kan ní arkan àwọn oríkèé irun àwọn eléyìí gbogbo ohun tí ẹ bá lè filẹ̀ nínú oríkèé kò nírun wọ́n sì pé àwọn kan ní faraid àwọn faraid ẹni wọn tí yẹn bá lè fi ilẹ̀ nú ẹ̀ kò nírun wọ́n pè àwọn kan ní mustahabbat wọ́n pè àwọn kan ní sunan and then àwọn àfa usulul fiqh ohun tó mú wọn láti máa sọ ọ̀kan ní sunna bí mustahabbat lórí ah, òfin tó wá lórí ẹ̀ ni lórí àṣẹ tó wá lórí ẹ̀ ìgbà míì á pàṣẹ tó yẹ pé àṣẹ yẹn yóò fi hàn pọ́nrán yẹn ni ìgbà míì á pàṣẹ ẹsẹ àṣẹ yẹn ó fi hàn pé kìí ṣe ọ̀ràn yẹn so automatically kọ́pdù kìí ṣe ọ̀ràn yẹn ni lórí irun ṣùgbọ́n súnà ànábì ní sallallahu alaihi wasallam wọ́n sì tún pè ní súnà àwọn ànábì so téèyàn bá ṣe ó ní ládàá pé ó tẹ̀lé súnà àwọn ànábì tí a bá fi ilẹ̀ kò sí aburú nù ẹ̀ bẹ̀tí tó dáa jù náà ni kéèyàn ó ṣe ìtẹ̀lé bákan náà ni nam àmín àmín yẹn òun náà tó fi hàn pé kì í sọ̀ràn ìyàwó náà ni àwọn àdìs tó wà náà pé ẹnikẹ́ni tí ó ti àmín tiẹ̀ tó bá ṣe déédéé ti màláíkà á forí ẹ̀ṣẹ̀ jì eléyìí ọlá rẹ̀ olófihàn kò fi ipò rẹ̀ pé tíyìn ò bá ṣe kò nírun so eléyẹn náà ẹni tí ò bá ṣe kò sí pé ìrun rẹ̀ ò pé wallahu alam ṣùgbọ́n tó dáa jù òun náà ni kéèyàn ó ṣe torí pé àwọn sàábì anabi sàlám nígbà tá ń gbà wọ́n wá wọn gbà wọ́n wá nípò eléyìí ni sunna eléyìí ni mustahab wọ́n gbà wọ́n nípò ìròyìn ìrun anabi sallallahu alayhi wa àlórí àṣẹ anẹ́bísálàm tó ní ẹ kírun gẹ́gẹ́ bí mo ti ń kí so ohun tó dáa jù náà ni kéèyàn kí gbogbo tí èèyàn bá mọ̀ pé anẹ́bísálàm máa ń ṣe kéèyàn máa ṣe Allahu alim. wa alaykum salaam. ó dìde pẹ̀lú ìwé ọwọ́ sókè tí ó fi wà alákọ̀ọ́kọ́ ni uh, ìgbọ́wọ́sókè láàrin ìrun Raka méjì téèyàn bá ń lọ sí ẹlẹ́ẹ̀kẹta èyí tó dáa jù gbẹ́gẹ́ bó tilẹ̀ jẹ́ pé a sọ wípé àwọn tẹ̀kbírì yẹn ó pín sí ọ̀nà mẹ́ta wọ́n ṣe kábàrà síwájú kó tó gbọ́wọ́ sókè àbí yóò gbọ́wọ́ sókè síwájú kó tó ṣe kábàrà àbí yóò ṣe lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n àdìs tí wọ́n sọ níbi ti ìdìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn èyí tó fi dáa jù ni kéèyàn ó ṣe nígbà tí ń bá ń dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n èyí tó wà nù àwọn tíra màlìkíyà ni pé ó dìgbà tí wọ́n bá dìdò nàró lẹ́yìn ìgbà tí wọ́n bá wà ní nàró nígbà náà ni wọ́n ṣe àṣe kábàrà yẹn bẹ́ẹ̀ kò sí aburú nù èyí tí wọ́n bá ṣe nù mẹ́tẹ̀ẹ̀ta torí pé ó ti wà nù súnà pé anabi sàlẹ́m a máa ṣe kábára síwájú kó tó ṣe kó tó gbọ́wọ́ sókè àbí a máa ṣe a máa gbọ́wọ́ sókè síwájú kí ó tó ṣe kábára gbogbo ètò ìyàn bá ṣe kò sí aburú nù ẹ̀ wallahu alim. orí ìjọba náà ti ṣe alábàápàá wọn ṣe gbọ́wọ́ sókè lórí ìjọba ṣe máa dùn. sọ́ra pé pẹ̀lú ìṣẹ̀wọ̀n ìtàkùn ẹgbẹ́ sí ìyẹn jókòó gbọ́ òkè hmm. èèyàn wá ṣe ìjìnlẹ̀ sí ara ọ̀tọ̀ ọ̀kan tàbí tẹ̀ ó ti di pẹ̀lú rẹ̀. ṣé rí ẹni tí ó bá ṣe jalsatul istiraha ok afwan uh, èèyàn wà lórí ìjókòó náà ní tẹ́lẹ̀ náà ó ti ṣe táyà yóò dìde jókòó uh, yóò dìde well nǹkan náà ni nígbà bá ní a máa kọ́kọ́ ṣe kábàrà síwájú kí o tó gbọ́wọ́ sókè a máa kọ́kọ́ ṣe. Uh, a máa kọ́kọ́ gbọ́wọ́ sókè síwájú kó tó ṣe kábàrà ṣùgbọ́n dídìde lọ èyí ó ṣe kábàrà lọ dìde ni àbí lẹ́yìn gbèyàn bá dìde tán kó ṣe kábàrà bẹ́t ṣíṣe kábàrà ní joko náà kó dìde kankan náà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí pé bígbà tẹ́yàn kọ́kọ́ ṣe kábàrà síwájú kí ó tó lọ ṣe iṣẹ́ tí ó ṣe nígbà tẹ́yàn wà ń dùn tó kọ́kọ́ ṣe Allahu Akbar síwájú kọ́kọ́ kó tó gbọ́wọ́ àbẹ́yàn wà ń dùn tó kọ́kọ́ gbọ́wọ́ sókè síwájú kó tó ṣe takbir bákan náà lẹ́ni tó wà ń jòkó tó kọ́kọ́ ṣe kábàrà yẹn síwájú kí ó tó dìde so kò sí aburú nù ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tó dáa jù náà ni kí yóò dìde pẹ̀lú takbir yẹn wallahu alam adhkar al-masa adhkar as-sabah wal-masa àsùbá àti àsùbá àdé lẹ́yìn ìrun àti masa yẹn ah, ohun tí ó dájú ni pé adkarul masa yẹn lẹ́yìn magrib ni ṣùgbọ́n tí a bá ní masa lẹ́yìn magrib àti ìṣà gbogbo ẹ̀ náà masa náà ni ṣùgbọ́n tí a bá wòye sí àwọn àdúà yẹn àdúà yẹn pé èèyàn tún lọ láti lọ rest ni eléyìn fi hàn pé èyí tó dáa jù kéèyàn ó ṣe àwọn àdúà yẹn ní ẹ̀yìn ìṣáì ni torí pé tá a bá wo àwọn àdúrà yẹn bíi àdúrà pé èèyàn ń lọ èèyàn ń lọ sùn ni àwọn àdúrà tó wá ń pọ̀ nínú ẹ̀ ó fẹ́ jọ pé èèyàn ń lọ sùn ni so téèyàn bá ṣe ní ẹ̀yìn ìṣá fẹ́ni ìmọ̀ yìí a kò sí aburú nù ẹ̀ téèyàn bá ṣe ní ẹ̀yìn magrib kò sí ṣùgbọ́n tó bá ti wá ṣe tó bá ti tààyìn tó bá àyànà rẹ̀ pé ẹ̀yìn magrib ni anabi sàlá sàlá máa ń ṣe àdúrà yẹn dẹ́n ó láti jẹ́ pé ẹ̀yìn magrib. ok asra àti magrib ni wọ́n ń pè ti almasa ah, ti magrib yẹn ni yóò fẹ́ ṣe kìnnìjì bẹ̀tọ́ bá pé wọ́n ṣe tààyè ni rẹ̀ wallahu alam àbí ká tún lọ wo àlàyé àwọn àfa lórí ẹ̀ wọ́n á lè tẹ̀sẹ̀ náà. àti ìwọ̀ bẹ́ẹ̀ nípa tí ń wọ alẹ́ ẹ̀yìn eh, so ìdí nu tí mo fi sọ pé lẹ́yìn Maghrib àbí ìṣà torí pé àwọn àdúrà yẹn ó fi ń ṣe àfihàn pé yálà pé yẹn lọ rest ni so ìgbà tí àdúrà yẹn máa máa dáa jù nìyẹn ṣùgbọ́n lẹ́yìn asiri yẹn mi ò tiẹ̀ tí ì gbọ́ rí mi ò gbọ́ náà. Thank you ó kírun kò ṣe kò gbọ́wọ́ sókè ó ṣe tẹ̀kbír ṣùgbọ́n kò gbọ́wọ́ sókè mi ò rò pé òsín tí ó mú ìrun ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé kábàrà harma ni ó pa dandan láti ṣe kábàrà pẹ̀lú ìgbọ́wọ́ sókè ni ṣùgbọ́n àwọn yòókù ó ní àwọn afáàní kò sí aburú nù ẹ̀ èèyàn lè má gbọ́wọ́ sókè àbí èèyàn tiẹ̀ lè má ṣe àwọn tẹ̀kbírà tiẹ̀ ṣùgbọ́n takbiratul ihram ó di dandan kéèyàn gbọ́wọ́ sókè tí ó bá wá gbọ́wọ́ sókè ní o rò pé nǹkan kan mú ìrun rẹ̀ torí pé kábàárà yẹn gangan ni tí ó pa dandan kì í ṣe ìgbọ́wọ́ sókè wallahu alim. China wọ́n ka súrà ní ẹ̀yìn fáti àti tí ó máa ní ọ̀pọ̀ pàṣẹ. lẹ́yìn rákà. lẹ́yìn rákà lẹ́yìn rákà fún ṣùgbọ́n wọ́n ti rákà. òṣìṣẹ́ tó máa ń ka súrà ní fáti à lẹ́yìn èyí tí ó ti kà fún àbí lọ́sùn. ó wá san padà nínú. ó wá san padà. ó wá tú súrà súrà ní fáti àti lẹ́yìn rákà. kò ní ìdí àti ṣe yẹn kò ní ìdí àti ka súra ní rákà kejì ìgbẹ̀yìn torí pé rákà kejì ìgbẹ̀yìn fatia nìkan la máa ń kà hmm. tó bá kà gan kò sí tó múrun ẹ̀ kò sí tó múrun ẹ̀ torí pé rákà gbẹ̀yìn tí ẹ gbọ́gbọ́n máa ń ka súra yẹn kì í ṣe pé báyà súra nìkan máa ń ka ìgbà mí àná sàlám a máa ka àwọn àyàtì mi bí rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban lórí súra ní àwọn rákà gbẹ̀yìn méjì ó máa ń ka áyà nígbà míì lẹ́yìn súra lórí súratul fatiha so ẹni ó kà torí pé bóyá ó rò pé nígbà tó ń ti kà ní alákọ̀ọ́kọ́ yẹn kó kà lẹ́lẹ́ẹ̀kejì torí pé kò mà ní kò ní ìdí àti kà tó bá wà kà kò sí tó múnu ẹ̀ wallahu alim a ìbéèrè ìdúró báyìí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run bá kú fún aládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run forí ẹ̀ jùlọ. listening.